والمباغض المتحبب إلى خلقه بجزيل حباته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتفرد بالألوهية والوحدانية المتوحد في العظمة والكبرياء والمجد والربوبية وأشهد أن نبينا وقائدنا ورسولنا محمدا عبده ورسوله أكمل الخلق في مراتب العبودية وأعلاهم في كل خصلة حميدة وهو خير البرية اللهم صل وسلم اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه الأخيار وعلى التابعين لهم بالأقوال والأفعال والإقرار أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى واعلموا أن الله خلقكم وأمركم بمعرفته وعبادته وحثكم على إخلاص الدين وتحقيق طاعته يقول الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال جل من قائل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال عز من قائل الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهم يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأنه قد أحاط بكل شيء علما وقال, وقال تبارك وتعالى واعلم أنه لا إله إلا الله واستغفر لذاتك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم وذلك أنه يجب علينا أن نؤمن ونعترف أن الله هو الخالق الرازق المدبر لجميع الأمور المتفضل على عباده بالنعم الظاهرة والباطنة نعم الدنيا ونعم الدين وأنه الموصوف بسعة الرحمة وشمول الحكمة والعلم المحيط بكل شيء المنعوت بالعظمة والكبرياء والعز والعز الكامل الحي القيوم الذي لا ينام ولا ينبغي له أن ينام يغفر القسط ويرفعه ويرفع إليه عمل الليل قبل عمل النهار وعمل النهار قبل عمل الليل على الكمال والتمام حجابه النور لو كشفه لا أحرقت سبحات وجهه ما انتهى إليه بصره بصره من خلقه وهو الغني المطلق ومن سواه إليه فقير وهو القوي العظيم وهو ومن سواه عاجز ذليل وهو الجواد الكريم ولا غنى لأحد أن به طرفة عين يقول الله سبحانه وتعالى وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون ونؤمن أنه الله الذي لا إله إلا هو وهو ذو الألوهية والعبودية على خلقه أجمعين فكما أنه لا ريب ولا وكما أنه لا رب ولا خالق ولا منعم سواه وليس للعباد إله معبود إلا إلا الله ومن أخلص له لها ومن أخلص أخلص له الدين في ظاهره وباطنه وهو الموحد حقا ومن صرف شيئا من العبادة لغيره وهو المشرك وهو المشرك صرفا قال جل من قائل إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال تعالى فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين فليس لنا معبود سواه ولا نستعين إلا به ولا نعبد إلا إياه وهو الإله المقصود بالتهله بالتهله والحب والتعظيم وهو المقصود لقضاء الحاجات وتفريج الكربات وكل أمر عظيم يقول الله سبحانه وتعالى يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن وقال جل من قائل أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون ونؤمن بنزول ربنا كل ليلة إلى سماء الدنيا كما أخبر به الصادق المصدوق الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى مع أنه العلي الأعلى الذي على العرش استوى وعلى الملك وعلى الملك استوى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى ونؤمن أن المؤمنين يرون ربهم في جنة المأوى فرؤيته ورضوانه أكبر نعيم فرؤيته ورضوانه أكبر أكبر نعيم يجزل لهم المولى ونشهد أن القرآن تنزيل رب العالمين نزل به الروح الأمين على قلب النبي الكريم بلسان عربي مبين وهو كلام الله حقا منزل من غير منزل غير مخلوق وهو الهدى والرحمة والشفاء والنور وعليه المدار في الأصول والفروع والأحكام كلها وجميع الأمور ونشهد أن الله حق وقوله حق ووعده حق ولقاؤه حق والنبيون حق ومحمد صلى الله عليه وعلى آله وسلم حق قال الله سبحانه وتعالى وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ويجازيهم بأعمالهم إن خيرا فخير وإن شرا فشر ويذيب الطاعين بفضله ويعاقب العاصين بحكمته وعدله وعدله يقول الله سبحانه وتعالى والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ونؤمن بجميع ما جاء به الكتاب والسنة من أحوال يوم الآخر والشفاعة والحوض والميزان والصراط وصحائف الأعمال وما ذكر من صفات الجنة والنار وصفات أهلهما كل كل ذلك حق لا ريب فيه وكله داخل في الإيمان باليوم الآخر والحاصل أننا نؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره إيمانا مجملا شاملا وإيمانا مفصلا في كتاب ربنا وسنة نبينا صلى الله عليه وعلى آله وسلم نسأل الله تعالى أن يثبتنا على ذلك ويميتنا ويحيينا عليه إنه جواد كريم. أقول لكم ọlọ́wọ́n ọba tí ọjọ́ ọba tí a mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ọlọ́wọ́n ọba yìí náà ni ọba tí ọjọ́ ibi tí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí ó sì gbé nífẹ̀ẹ́ sáwọn ẹ̀dá rẹ̀ àwọn oríranran oríranran ọ̀tún ọ̀tún àwọn ẹ̀bùn àti ọrẹ látọ̀dọ̀ rẹ̀ ní í ṣe fáwọn ẹrú rẹ̀ mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tó ti lódodo àfi Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba kò sóró fún kò sì sí ẹgbẹ̀rún kò sí àfijọ́ fún ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá ọlọ́run ọba ìyọba àtúnì òun náà lọ́tọ́ ó sì jẹ́ ọba ọ̀kan ṣoṣo nínú ìjọsìn àti ìmọ̀lọ́kan ṣoṣo nínú gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe pátápátá ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ní nínú títóbi rẹ̀ ọba ọ̀kan ṣoṣo ní nínú mọ́tómọ́tó rẹ̀ ọba ọ̀kan ṣoṣo ní nínú pípàtàkì rẹ̀ àti bíbàbàrà rẹ̀ àti nínú dídá gbogbo ẹ̀dá pátá àṣìṣe ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ ni olókùnrin nínú gbogbo ẹ̀dá sí ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ lágbègbè gbogbo àwọn ìpele ìpele ọ̀nà tá à ń gbàtà fi ń sin ọlọ́run ọba ìrèké ọlá kò sí gbogbo ẹni tọ́mọ ọlọ́run ọba ń sìn tó lè mọ ọlọ́run sì gẹ́gẹ́ bí àtẹ̀wé ọmọ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti sin lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ wá níbẹ̀ torí kó ń gángan fúnra ara rẹ̀ òun náà ni role model ó ní àpẹẹrẹ rere àpẹẹrẹ tó dáa jù fún gáàjù sáà máa wò kọ́sẹ̀ níbi gbogbo àwọn ìjọsìn wa tó ti gbé àmọ́ àti ẹni tí irú ṣe tirẹ̀ bá ti rí báyìí ọ̀gbọ́dọ̀ jẹ́ kó ní ọ wà nípa àpín àyè tó ga nínú àwọn àwòkọ́sí rere tá a máa rí lágbègbè pé bá ń tẹ̀sẹ̀ ìjọsìn nítorí pé gbàtí aṣáájú tọ́ba ti jẹ́ni tó fì tí kò dúró déédéé ìtọ́jájú náà ní pé gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn náà dẹni tó ti pé wọn ò ní dúró déédéé gẹ́gẹ́ bó ti jẹ́ pé eléyìí òun náà ni àdámọ́ púpọ̀ àwọn ènìyàn wọ́n sì máa ń wo aṣáájú wọn lẹ́ni tí wọ́n máa kọ́sí rẹ̀ lẹ́ni tó ti pé òun ni wọ́n máa wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti pé wọ́n máa fi ṣe àpẹẹrẹ lórí gbogbo nǹkan gbogbo wa náà káfíńtà sí agbègbè yìí kéèyàn àtẹnìkọ̀ọ̀kan wa kámájẹ àpẹẹrẹ ẹkú kámájẹ àwòkọ́sí aburú kámájẹ àríkọ́sọ́ fún àwọn ènìyàn kámájẹ àwòkọ́sí rere fún àwọn ènìyàn gbogbo èkó yòówù tí ọlọ́run ọba ìrẹsẹ̀ lábàfẹ́mi àtẹnudọ́ káwá sí ẹ jẹ́ ká mójútó ìkò yìí torí báwọn ti ń bẹ lẹ́yìn wa ìsìn ni wọ́n máa rí wa sí pé bá a ti ń dé ìlú ṣe tọ́ bá a ti ń ṣe yẹn náà òun náà ló ṣe yẹ ló jẹ́ pé gbogbo ẹni tí bá ń jẹ́ olùmọ̀ aleyhi salatu salam táwọn ànábì ọlọ́run tí wọn ò ti fi dínárù àti díríhàmù wọn ò fi náírà tàbí dọ́là tàbí ó kankalẹ̀ léèyàn fẹ́ jogún tó ju àwọn èèmọ̀ tí wọ́n fi sílẹ̀ àti àwọn àwòkọ́ṣe dáadáa yìí lọ. àwa náà láti mú àwọn àwòkọ́ṣe rere tí ń bẹ lára àwọn ànábì ọlọ́run ká mú dáadáa káwa náà ká lò nínú ìgbésí ayé wa ó lè bá a jẹ́ pé bí díẹ̀ àlámọ̀ wọn náà kúnlẹ̀ sí sọ́sọ̀ kalẹ̀ sí dáadáa ibẹ̀ náà olóògbéjù lágbègbè kájọ ti fọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ọ́lá olóòtú ga jù nínú gbogbo àwọn ìwà abọ́lá ìwà rere ìwà ẹ̀yìn ìwà tó jẹ́ ìwà àpọ́nlé ìwà tó dára gbogbo ẹ̀ níbẹ̀ lára nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bánẹ́bí tètè lọ́n púpọ̀ jù wá lọ bẹ́ẹ̀ náà ló tún ní ìwà tó yáàyè tó wúlò ó tún lè jù wá lọ torí pé ọlọ́run ọba tó dá wa ó ní wa innaka la'ala khuluqin azim sallallahu alaihi wasallam wọ́n lọ tẹ lórí ìwà tó tóbi jù nínú gbogbo àwọn ẹ̀dá pátá tó wọn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá dá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá àbẹ̀ ọba wa kí ànẹ́bí kọ́ wa bá wa kí ànẹ́bí ó sì bá wa kẹ́ gbogbo àwọn aráalé rẹ̀ bàbá akẹ́kọ̀ọ́ kan sábì rẹ̀ wọ́n jẹ́ ẹni ẹ̀sán níwájú ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bákan náà gbogbo àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ òun làwọn náà fi ń sọ̀rọ̀ iṣẹ́ táwọn ẹni àkọ́kọ́ yẹn ṣe làwọn náà fi ń ṣiṣẹ́ ṣe gbogbo tí wọ́n ti rinlẹ̀ nínú dáadáa nínú ẹ̀sìn nínú ìwà nínú ìṣe wo làwọn náà fi ń rinlẹ̀ ọlọ́run bá kọ́ bá fi gbogbo àwọn tàbí nínú báyìí tó fi wá lórí èmi àtẹnukọ̀ ọ̀gá wa náà ọlọ́run dákun ṣe wá ní olùtẹ̀lé náà wọn pẹ̀lú dáadáa wá ti wálé ńtọ́ yọnu tó sì kẹ́ pẹ̀lú wọn. lẹ́yìn náà gbogbo àti ajé ọmọ ẹ̀dá ènìyàn ẹ jẹ́ kápáyọ̀ ọlọ́run ọba ìlú ìjọlá ọlọ́run ọba ló tó bẹ̀rù òun ló tó páyà lórí gbogbo àwọn ìṣesí pátá gbogbo ọkàn tí bá ń páyọ̀ ọlọ́run ti ń bẹ̀rù ọlọ́run ọkàn rere ni ọkàn tó wúlò ni ọkàn tó sì gbádùn ni gbogbo orú ọkàn yìí tí wọ́n bá dáadáa pàdé níwájú ọlọ́run ọba ìlú ìjọlá àti pé gbogbo tọ́lọ́wọ́n ọba ìrèké ọlá dá òní ọmọ fáyà gbogbo ẹni tó ti gbé bá bẹ̀rù ọlọ́wọ́n ọba ti fi fáyà ọlọ́wọ́n ọba ìrèké ọlá ọ̀wá sẹ́ni tó tó bẹ̀rù tó tó fáyà ètò ọlọ́wọ́n ọba ti ọlá rẹ̀ gbà jùlọ. gbogbo nǹkan táwọn èèyàn fáyà sẹ́yìn ọlọ́wọ́n ọba ìrèké ọlá òkú ni o òkú sì ni ẹ̀dàpọ̀ ẹja jìnà sí ìmọ̀ fáyà kan ní ojú ọlọ́wọ́n ọba lọ ọlọ́run lọ́ba tó tó bẹ̀rù òun lọ́ba tó tó jáyà tá a bá ti bẹ̀rù rẹ̀ gbogbo tí ó ọlọ́run pátá ìlú wọn ṣe kí ni o yọmọ bẹ̀rù wa ṣùgbọ́n tá a bá lọ bẹ̀rù kankan nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọ́n dájú pé ìbẹ̀rù wa yọmọ lẹ́kùn ìbẹ̀rù onípe onídópin fún ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ẹtí máa páyọ̀ ọlọ́run òótọ́ ọlọ́gbọ́n èèyàn ni gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ pé tẹ́kùn ọ̀la wọ́n ní páyọ̀ ọlọ́run òun náà ni wọ́n sọ hikma òun là kò ọgbọ́n ọlọ́run kó sẹ́ni àtẹnukọ̀ fún ní ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ rẹ̀ bákan náà kálọ̀ ọmọ gbogbo atájọ́ sí ọlọ́run ìgbé dáadáa ju ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun lọ́ba tó dá wa nígbà tó ti tún dá wa ọ̀pọ̀ àwa láṣẹ pẹ̀lú ká mọ òun ọlọ́wọ̀n ọba ìrèké ọlá ó sì pa àwa láṣẹ pẹ̀lú pé ká mọ ọjọ́sìn òun ọlọ́wọ̀n ọba ìrèké ọlá ọlọ́wọ̀n bá dá wa ọ̀pọ̀ àwa láṣẹ ká sí òun ó sì pa àwa láṣẹ ká mọ òun ọlọ́wọ̀n ọba ìrèké ọlá kò má rí bẹ́ẹ̀ nígbà ọjọ́ pé gbogbo ẹni tí ibà ń ṣe nǹkan ìdí ṣe yẹn yóò ní ìpàtàkì kan tó fi ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn ìdí pàtàkì tọ́lọ̀ nítorí ẹ̀dẹ́gbẹ̀ àtẹnìkọ̀ọ̀kan wa oníkálukú wọn ọlọ́run bákan náà ká sì máa sin ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ìtìpá máa sọ ibi àtẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam olọ́lọ́run torí ẹ̀dá yé olọ́lọ́run torí ẹ̀dá ọ̀hún kí wọ́n á lọ́lọ́run ọba ìrìnkẹ́ ọlá torí ẹ̀dá gbogbo wa tí kì í bá ti pínká sí lọ ètò ìpè torí ànẹ́bí lọ́lọ́run ṣe kíni o olóbi dá wa kápẹ́ torí ànẹ́bí lọ́lọ́run fi dá yé torí ànẹ́bí lọ́lọ́run fi dọ́run ni ànẹ́bí wa ádámù gàgà fúnra ara rẹ̀ wá ń kọ́ gbogbo níbo la fẹ́ sọ pé ìgbésí ayé tiẹ̀ wá lọ àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ títí tó fi dórí àwọn ànẹ́bí tọ́lọ́wọ́n bá rán gbẹ̀yìn àtàwọn òṣìṣẹ́ tọ́lọ́wọ́n bá ìrìnkẹ́ ọlá rán gbẹ̀yìn síwájú kó tó ka ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí òfin wáyé wa pé irọ́ ni àdáparọ́ ni àdáhùn ọ̀rọ̀ ni kéèyàn máa sọ yìí pé bóyá torí ànẹ́bí lọ́lọ́run fi dáyé bóyá torí ànẹ́bí sọ́lá òun náà lọ́lọ́run ọba ìlẹ̀ kẹlá fi dọ́rùn kí la wá sẹ́kù fọlọ́run ọba tó débi àtẹnukọ̀ kan wa tọ́ba jẹ́ pàtàkì àtọ̀run láti kún fún ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n ìtọ́jú òtítọ́ òdodo òun náà ní wípé ọlọ́run ọba ìlẹ̀ kẹlá dá wa ká lè bá a mọ́ aláàtúntò kéè sí àkíyèsí kan ètò sí pé àwọn àwọn sòfíyà wọn máa ń sọ lágbègbè yẹn pé àkọ́kọ́ ntí ọlọ́run bá kọ́kọ́ dá òun náà ni nóòrò nàbí yìí ìmọ́lẹ̀ ànábì rẹ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá lé ètò fẹsẹ̀ múlẹ̀ òun àlùkálà gègé lọ́lọ́wọ́n ọba ìrèké ọlá kọ́kọ́ dá pẹ́ẹ́n lọ́lọ́wọ́n kọ́kọ́ dá ọlọ́run ti da ọlọ́run kọ́ máa kọ́ ó níwọ̀ ọlọ́run ọba kí ni máa so ntọ́lọ̀ kọ́kọ́ dání so yàtọ̀ sí máa sọ́kí àti sọ pé ìmọ̀lẹ́ ànábì ni wọ́n á sọ pé wọ́n á lọ fún àwọn ọ̀rọ̀ kan tí ò nípìlẹ̀ nínú ṣírọ̀ ọlọ́run kò nípìlẹ̀ nínú sunna níbi wọn Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ọlọ́run bá ń sọ pé kuntu kẹ́ńsẹ̀lì máa fi yá wọ́n lọ́lọ́run bá sọ pé òun ti jẹ́ pẹpẹ ọ̀rọ̀ kan tó pamọ́ làmú ọ̀rọ̀ wọn lọ́wọ́ bá bá dá ìmọ́lẹ̀ bàbí yìí pẹ̀lú ìmọ́lẹ̀ yẹn káàkiri fún ìlẹ̀ fi mọ̀ wọn lọ́wọ́ bá ìrẹsì ọ̀la rárá o rárá o àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó ti já mọ̀tòmọ́ tó ti gbani lágbẹ̀ẹ́nu tata láti máa rí lágbẹ̀ẹ́nu àwọn sòfíyà kò láti máa rí eléyìí eléyìí ti tako ìlànà àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam torí kò gàgà lọ́lọ́ fi sẹ́ran ìtọ́lọ́ ti fi sẹ́ran fún mi pé àlùkọ́lẹ̀ àmọ́ ìwọ̀n làkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba ìrẹsì ọ̀la kọ̀kọ́ dá bákan náà kálọ̀ ọmọ bí ọlọ́wọ́n bá fi ọlá rẹ̀ gàdúrọ̀ ó ti wá lójú kòkòrò lórí ká ṣe àfọmọ́ iṣẹ́ fún wọn ọlọ́run ọba ká má fi ojú rere ayé ká má fi wá pọ̀pọ̀ títí ayé òun ọlọ́run ní ká má fi tẹ́wọ́ ojú rere òun ọlọ́run ọba bákan náà láti pé ìtẹ̀lé òun ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ọlọ́run ti wá lójú kòkòrò ilé ọlọ́run ti ọlá rẹ̀ gàdú lọ́sọ̀ fún anabi sallallahu alaihi wasallam nínú sọ́dọ̀ dàríyàt ọlọ́run wọn máa kọ́ lọ́sọ̀ lójú náà wọ́n ti ń sá ìlà lè àwọn òdòdó ọlọ́run ló ń wọ̀ dá àwọn àlìjẹ̀nú àti àwọn èèyàn lásán dípò tẹ́ torí kí wọ́n lè máa jọ́sìn fún wọn ọlọ́run ọba ti ọlọ́run ni gbogbo ẹ̀yin ènìyàn ẹ máa sin ọlọ́run ọba tó dá yín ọba tó ti gbé òun náà lọ́dẹ̀ yìí òun náà ló ti tún dáwọn tó ti kó ti wá síwájú yín kẹ́ẹ̀lì bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀lì bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run eléyìí wá ń fi ń pani dandan fún wa pé gbogbo ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run nípa apá àti bẹ̀rù tó lóun páyọ̀ ọlọ́run ọba á máa rí ìjọsìn rẹ̀ tí wọ́n máa gún régé ọlọ́run ọba ìlẹ́gbẹ́ gbogbo máa ń ṣe ọlọ́run yóò mójútó gbogbo máa ń ṣe tọ́lọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá máa ń ṣe yóò jìnnà yóò jáwọ́ kúrò níbi gbogbo tọ́lọ́run ọba ìlẹ́gbẹ́ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ajẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ páyọ̀ ọlọ́run ọba ló lódodo ni. bẹ́ẹ̀ náà ni tí ẹ bá rẹ ti ń sin lọ́wọ́n ọba ìrìnkì ọlá tọ́ba jẹ́ pé gàdí ń sin lọ́wọ́n ọba ìrìnkì ọlá ó ń sin pẹ̀lú tọ́lọ́n fẹ́ ó ń sin ọlọ́run ọba pẹ̀lú tọ́lọ́n yọrù sí ọfà tọ́lọ́run fẹ́ sí ọjà wọ́pọ̀ nínú rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ní sin ọlọ́run ọba ló ti tọ́ lódodo gbogbo ẹni tí bá ń páyọ̀ ọlọ́run ọba nípa apá ti páyà ó ti sin ọlọ́run ọba dáadáa gbogbo ẹni tí bá ti sin lọ́run dáadáa ó ti páyọ̀ ọlọ́run ti bẹ̀rù ọlọ́run nípa apá ti ìbẹ̀rù lẹ́yìn náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà tó sọ nínú sọ́rọ́tù tọ́lá ọlọ́run ọba ìlú pẹ̀lú ọlọ́run ọba náà lọ́ba tó ṣe é pé ọ̀dà sámà méjèèje ó sì tún da ilẹ̀ gẹ́gẹ́ bí irú sámà náà ìtumọ̀ náà ni pé ilẹ̀ náà òun náà jẹ́ méje a ní ní àyà kan nínú Al-Qur'ani Karim tó ti pé nínú rẹ̀ lọ́lọ́run ọba ìlú pẹ̀lú ti wá dáàkọ ilẹ̀ méje lọ́lọ́run ọba bá ń dáàkọ samawat ardu náà lọ́lọ́run ọba ti ọlọ́run ọba yọ̀ǹkùláráìsì sámà méjèèje ó sì ilẹ̀ ó múlẹ̀ wálé yọ kan ó sì mú sọ́mọ̀ wá ní méjì méjì méjì sọ́nà ọba ìlẹ́gbẹ̀ẹ́ lápò wá ní orúkọ tó pọ̀ ṣùgbọ́n eléyìí gẹ́gẹ́ bá a ti mọ̀ léyìí tó ti fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú àyà tá a ṣe yìí àyà ìwà àti ilẹ̀ pé bọ́lá òun ti dá sọ́mọ̀ ní méje bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá dá ilẹ̀ ní méje torí pé ọlọ́wọ́ ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá ní àjẹpẹ́ bílẹ̀ ṣe bí sánmà ṣe jẹ́ méje bẹ́ẹ̀ náà nílẹ̀ náà òun náà ti tún jẹ́ méje ọlọ́run báyìí wọ́n wá mú àwọn àṣẹ àṣẹ ọ̀rọ̀ rẹ̀ kóbi ó mú sọ̀kalẹ̀ láàárín gbogbo wọn láàárín sánmà náà wọ́n torí rẹ̀ wọ́n mú sọ̀kalẹ̀ nítorí kálíbà àmà ike ọlọ́run ọba yìí ọba alágbára ní solórí ohun gbogbo ni kò sí tí kan ọlọ́run ọba yìí lẹ́kẹ́ ọlọ́run ká àti pé dáadáa ju ọlọ́run ọba ó ti fi ìmọ̀ rẹ̀ ó ti gbèrò kiri ká gbogbo nǹkan pátá kò ibi yòówù tó rí kọ́ wa nínú òkùnkùn bó ti wó kùkùn yẹn bó kùkùn tó kọ́ wa wọ aṣọ tó dúdú kí wọn náà ó ti dúdú tẹ́lẹ̀ o tún wá bọ́sọ́ bí àpáta tó dúdú nínú nínú odò tó kùkùn odò náà tó ń bẹ gbogbo tó ti gbangba kedere ní ìwájú ọlọ́run ọba tó dé ní àtẹnukọ̀ọ̀kan wa torí ẹ má jẹ kó ru ọtàn wá jẹ pẹ̀lú ṣẹtọọnù ti bẹ nínú rẹ yọ máa sọ fún ọ pé ta burú nìsí ta lẹni torí ọ sẹni kankan torí ọ tá máa sọ ibi ọlọ́wọ́ bá kó dá òkùnkùn ó sì dá wọn náà ìṣèlérí ọ ní gbangba kedere ìmọ̀ ọlọ́run ọba tó lọ sàkà gbogbo nǹkan pátá eléyìí ó ní àfihàn àṣìṣúná wal jamaa pé ìmọ̀ ọlọ́run ọ̀rọ̀ kàkà gbogbo àwọn nǹkan tó sì kó ní kálukú wa tàǹtì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ fún anabi sallallahu alaihi wasallam sọlọ́mù muhammad ọlọ́run ọba ìlú ìfẹ́ra ti kọ́ dáadáa wípé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́sílódodo àfi Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam pé wíwá mọ̀ yìí ọ̀ràn àyàn lọ́jọ́ lórí èmi àtẹnìkọ̀ọ̀kan wa nígbà tó lọ́nà pàtàkì sọ bẹ́ẹ̀ fún àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam sábà sí wa máa á wà máa gba ipasẹ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ rere tí wọ́n jẹ́ ní dáadáa tí wọ́n kọ́ wa ní tó ń fún wa láyé tí wọ́n tún kọ́ wa ní tó ń fún wa ní àlùkìyàmà kì í ṣe pé oríire ni kí wọ́n sọ pé ìwọ́n mọ̀ wọn wọ láàfà orí ikú kìkì sórí rẹ tó ẹni tó lóore tó lọ títí anagba muhammed sallallahu alayhi wa sallam anabi láàfà ó ní olùkọ́ olùkọ́ anagba muhammed sallallahu alayhi wa sallam ní malaku jibril alayhi sallam malaku jibril ní kó anabi sallallahu alayhi wa sallam ní kọ́ ní ẹ̀kọ́ ọlọ́ni alamahu shadidul quwa ẹni tó lọ́wọ́ bá fún lágbára nínú ọ̀rẹ́lẹ̀ ìkà yẹn òun náà lẹni tó ké olùkọ́ anabi ti kó suratul qiyama àkùrí kọ́lọ́ wọn bá ìlú kẹlá ti dá àdẹ́bí sọ́nà lẹ́kọ̀ọ́ nípa mọ́lẹ́kù jìbìrì nígbà tí mọ́lẹ́kù jìbìrì bá ń kó àdẹ́bí sọ́nà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yẹ ká níbi olú pẹ̀lú rẹ̀. ìgbogbo eléyìí obìnrin wa pé téèyàn bá fẹ́ jẹ́ olùmọ̀ yọ̀ọ́ jẹ́ tí ó ní yọ̀ọ́ jẹ́ tó ṣe pé yọ̀ọ́ ní olùkọ́ ni àìsàn pé mi ò lólùkọ́ ọ̀wá jẹ́ olùmọ̀ yìí máa bú ìmọ̀ ṣẹ̀tọ́n onímọ̀ rẹ̀ máa jẹ́ pé ó súnmọ́ pẹ́ẹ́pẹ́ ní ti lọ́ọ́ ń wá ipa ṣẹ̀tọ́n láti àjàndó kan láti fi wá nǹkan kankan nínú ìmọ̀ kò sì lè rí kankan nínú ìmọ̀ àtẹ̀sọ́ba wọn náà ọba ìlẹ̀kẹ̀ rárá ti pé kò rí. ọlọ́run sábà fún àdéhùn sọ́lá ìpínlẹ̀ àtẹ́bí lọ ọmọ pé kò sí ẹnìkan ní ìjọsìn tọ́sí lódodo ló ti tọ́ àfi Allah subhanahu wa ta'ala lọ wá àforíjì máa wá àforíjì fẹsẹ̀ rẹ̀ àti fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àti olùgbàgbọ́ òdodo lóbìnrin ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá ìgbìtẹ́ kù tẹ́ lọ ọlọ́mọ bákan náà ìgbìtẹ́ ti gbogbo àtàjẹ́ mùsùlùmí eléyìí ó ń parí dandan lẹ́nu àtẹnukọ̀ kan lórí ike ọ̀ràn yẹn lọ́jọ́ láti gbé kánífà kọ́ sí ọlọ́run láti juwọ́jú tẹ́lẹ̀ fún àti ọlọ́run ọba kágbà fi ọlọ́run ọba lọ́ba adẹ́dà oníṣèjẹ̀kú fẹ́dà oníṣètò lórí gbogbo àwọn ẹ̀dá tọ́dá ọlọ́run ọba yìí ní gbé ìkẹ́ rẹ̀ ó gbé lórí àwọn ẹ̀dá rẹ̀ láwọn ìdẹ̀ra tó fojú hàn àti àwọn ìdẹ̀ra tó pamọ́ ìdẹ̀ra ayé àti ìdẹ̀ra tiẹ̀ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ṣe fáwọn ẹ̀dá rẹ̀ láti tún lọ ọmọ pé ọlọ́run ọba yìí òun náà lọ́ba táwọn ọ̀rọ̀ yìí ọgbàdo yìí fúnra rẹ̀ pẹ̀lú gbígbóòrò fífẹ́ gbígbáyé ìkẹ́ ìyọlọ́mọba ìlẹ́kẹ́ lágbóòrò títí ìkẹ́ mú mi ní oníkẹ́ni díẹ̀ ṣe mú mi ní. bákan náà ọgbọ́n ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọgbọ́n tó pé pérépéré tó kú kẹ́kẹ́kẹ́ ni kò sí àbùjá jẹkùn nínú ọgbọ́n ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kò sí tọ́lọ̀ wọn bá ó ti lẹ́dọ̀ kan àkókò òun ní òye òun tó nílà akẹ́kọ̀ọ́ tó pé á ah, kí ló dé ti lè ṣe dé báyìí sí ọgbọ́n kankan wọn bá ọgbọ́n ọlọ́wọ́n ọba ìdèkè ọlá oníkùn lọ́dà ọgbọ́n tí ó òye gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ní ọgbọ́n ọlọ́wọ́n ọba yóò ti ní ìmọ̀ ìmọ̀ rẹ̀ ó fi rọ́pí ká gbogbo nǹkan ìmọ̀ tó sì kálé kákó òun náà ní ìmọ̀ ọlọ́wọ́n ọba ìdèkè ọlá ọba tá ròyìn pẹ̀lú títóbi àti mọ́tòmọ́tò lọ́lọ́wọ́n ọba ọba tá ròyìn pẹ̀lú iyì tó pé pérépéré lọ́lọ́wọ́n ọba ọba aláyè ọba tó tó fúnra ara rẹ̀ tó kó nǹkan òsì lè dúró àyàfi pẹ̀lú agbára ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọ̀la ọba yìí kì í sùn kùtì ẹ̀tọ́ fọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọ̀la kó sùn ọlọ́wọ́n ọba ní máa ń gbé déédéé lòkè ó sì máa ń gbé wálẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n gbé iṣẹ́ olùwàsọ́dọ̀ ọlọ́run síwájú ojú ọ̀sán bákan náà wọ́n gbé iṣẹ́ ọ̀sán wá bá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọ̀la síwájú iṣẹ́ òru lágbègbè yìí kémi àtẹnukọ̀ kan akákèéfì wọ́n ní wọ́n gbé iṣẹ́ òru wá bá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọ̀la síwájú fún tó gbé iṣẹ́ ọ̀sán wá bá ọlọ́wọ́n ọba ilé ìgbìmọ̀ síwájú kó tó di pé àárẹ̀ ọ̀sán nígbà tá a rí òru yẹn iṣẹ́ tá a ṣe nínú òru yẹn síwájú kó tó di ọjọ́ ayé wọ́n ti gbé sẹ́yìn wọn lọ gbé bá ọlọ́wọ́n bá kó tó di bákan máa ṣiṣẹ́ ọ̀sán kó tó di pé ó tún padà lọ gbé iṣẹ́ ọ̀sán lọ bá ọlọ́wọ́n bá sí ọ̀la rẹ̀ ga jùlọ. gbogbo eléyìí iye wa ike ètò ọlọ́wọ́n bá tọ́lọ́n ti kalẹ̀ ni ọba yìí aláti nígbàgbọ́ ti ká sì máa wọ́n máa tó gbogbo àwọn sẹ́yìn wa bá níbo ti pé yóò ní sí ìpẹ́ẹ́lí kankan níbi ẹ̀dá tètè gàgà ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ìmọ́lẹ̀ ni tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bá lọ sí gàgà náà subhanallah mímọ́ iwájú ẹlẹ́dàá wa yóò sì jó gbogbo omi nígbà pé lílí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bá dé yẹn ni pé èmi fún ara mi ti bá wo nìkan lápẹẹrẹ ibi tí mò ń wò yẹn tó dùn mí ká yẹn nǹkan yóò dé bẹ́ẹ̀ ẹ wá wo títóbi ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́run lọ ní wíwò ọlọ́wọ́n ọba ó ṣe nílé pẹ̀lú títóbi ọlọ́run kí wá lọ́wọ́n ọba dá tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́tọ́ bá lọ sí gàgà iwájú rẹ̀ ni àwọn ìmọ́lẹ̀ tí ń tẹ ní iwájú ọlọ́wọ́n ọba yóò sì tó gbogbo omi tí rírì ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó dé lára gbogbo àwọn ẹ̀dá rẹ̀ kò sì pé ọ̀dà ọlọ́wọ́n ọba ìkọ́ba bọ̀rọ̀ pọ́nbélé ni kò dé àìbéèrè pé bó ló ti rọrùn kí ni ti kọrọ ṣe ọba bọ̀rọ̀ pọ́nbélé ni gbogbo ẹ̀dọ́ yàtọ̀ sọ́nà ọba aláìní sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá ọlọ́run yìí ọba alágbára ọba bíi ní gbogbo ẹ̀dọ́ yàtọ̀ sọ́nà ọba ìlẹ́kẹ̀ọ́lá olùkágara ẹni yẹpẹrẹ náà ni wọ́n bákan náà ọlọ́wọ́n ọba ọba ọlọ́rẹ̀ ọba àpọ́nlé ni gbogbo tó ti yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ìrèké ọlá ẹni tó jẹ́ aláìní ẹni tó ní bùkátà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ni kò sí ọ̀rọ̀ kan fún ẹ̀dá kan tí ó fi wá rọrọ̀ kù níbi àánú ọlọ́wọ́n àfọ̀rẹ́ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ní ìtẹ́jú pẹ́ kan kò sí arára kó sì kọ́mọ gbogbo ẹni tó torí pé táàmù ọlọ́wọ́n ọba ìlú pẹ̀lú òbí kò lórí rẹ̀ láàrin ìfàdúpẹ́ kò sí ti fi àbúrò tó lágbára kó sì kí ni òkò ṣẹlẹ̀ sí ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn mọ gbogbo ẹni tó ní láyé tẹ́ ẹ bá sọ fún kó o ti ní tó níṣẹ́ ni ó sì máa sọ pé èyí tí ìyá rárá ó ti ní tó ló lòun kí ni wọ́n tún kù káàtà lọ́dọ̀ lọ yóò ní tọ́kọ̀ ẹ wá wò káwá pẹ́ ní tí ò ní rárá bó wà ní káàtà lọ ní bẹ́ẹ̀ bó ni ó tún ṣe pọ̀ síwájú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdú lọ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdú lọ wá sọ báyìí pé wàhúwà lọ́wọ́ lẹ́ òun náà lọ́wọ́ ọba tó ti pé kò sí ẹnìkan tí ìjọ ti tọ́ sí lódodo àbùn wọn lọ́wọ́ ọba náà lọ́wọ́ lẹ́kàkùn fi wúlà lọ́wọ́ ọba ni ọpẹ́ ti nípìlẹ̀ ní àkọ́kọ́ wọlé àfihàn lọ́wọ́ ọba ìlú ìjọba náà ni ọpẹ́ ti nígbẹ̀yìn àti ní ìparí wọlé olùsọ́kùnmù lọ́wọ́ ọba ìlú ìjọba fi ní ìdájọ́ ti wọ ilẹ̀ yìí tóòjàwò ọ̀dọ̀ lọ́wọ́ ọba ni gbogbo yín lẹ́sìlẹ́sì ẹ̀fẹ́ ẹ̀fọ́ òun náà lọ́ba tó ṣe pé kò sí ẹni tí ìjọsìn tó sílò lòdò àfòun náà ọlọ́run ọba yìí òun láà máa sìn àti ìjẹ́rùkún ọba ìlẹ́kẹ́ ọlá òun náà láti máa sìn ìjọsìn rẹ̀ ó ti gbogbo àwọn ẹ̀dá tó ṣe kọ́dá. gẹ́gẹ́ tó jẹ́ pé àgbà pé kò kan kò sẹ́nìkan tó ṣe ẹ̀dá kò sẹ́nìkan tó lè ṣe tó ẹni yóò tó bá ṣe ìjọsìn rẹ̀ tó ṣe àfọmọ́ rẹ̀ fún ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá ní kọ̀rọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ ìlú ẹni bá ìlẹ́kẹ̀ tó mú ọlọ́wọ́n ọba ní ọ̀kan ṣoṣo olóòtítọ́ lòdòdó gbogbo ẹni yóò tó bá ṣe ní kankan nínú ìjọsìn yálà ìmúta kí tó ń ti pẹ́ lómi tàbí zaka tàbí ayẹran pípa tàbí lérí tàbí ìgbáralé tàbí ìwá ìrànlọ́wọ́ tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí àdúrà rẹ̀ ní pẹ́ lómi ẹni yóò tó bá ṣe ní nínú ìrìn ìjọsìn tó ń lọ sí pẹ́ lómi lọ́yàtọ̀ sí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ̀n pọ́nbílé òun náà nírú ẹni bẹ́ẹ̀ nítorí kó ti sẹ́ni tọ́tọ́kọ́lọ̀ lọ́ba ẹlòmíì kó ti pẹ̀lú ní kejì ọlọ́run ọba ìrètí ọlá iṣẹ́ tí èèyàn bá ti ṣe tó fi ẹlòmíì kejì ọlọ́run ọlọ́run ò tiẹ̀ ní síjú òde gbogbo yóò gbà lọ́wọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run ọba ìrètí ọlọ́run sọ ọlọ́run mọ̀nì àmìlà àmìlà ẹni yóò tó máa ṣiṣẹ́ kan aṣọ kàfi hìmá àyìn lọ́yìrì tó pa èmi àtẹlù ní ìpapọ̀ mọ́ iṣẹ́ yẹn pé wọ́n lọ́wọ́ àti lágbájá mo ṣe fún ọlọ́ni tẹ̀rẹ́ kò wò wọ̀ ṣìríkà máa bá sí àti tó fi sẹ́gbẹ́ òun ọlọ́run pé èmi ọlọ́run yìí gba kéèyàn sẹ́gbẹ́ kájọ pé tà àtẹ̀yìn kankan ìtọ́ ọ̀fẹ́ pín láàrin ìyá àti lágbájá mo yọ̀ ọ̀dà ẹ̀fẹ́ nìyẹn máa gbé lọ gbé lódìdí subhanallah á rí bí ń bẹ lára wọn mẹ dénìyàn náà ká tó wá gbé ọlọ́wọ́n bá tó dẹ́gbà tẹnìkọ̀ kan wa ní táwa náà jáde fúnra wa tó yẹ kó tó sáwà gẹ́gẹ́ fúnra ra wa tẹnìkan bá ló fẹ́ pin láàrin àwa àtẹnìkan ìpè lásán fi kàkà tó fi wá pin fún wa òkúta ìpín yọ̀ǹda rẹ̀ sẹ́yìn àmọ́ lè tó jẹ́ tuntun òdodo èmi nìkan mo ní tó fẹ́ pin àmọ́ bọ́ wa pin òfin rẹ̀ ee má fi kàlá rẹ̀ dàbí ẹ̀ subhanallah títóbi fún ọlọ́wọ́n bá ọba tó ti gbóhùn lọ́wọ́ òun náà sì ni ọba tó ṣe kíkọ̀ tọ́ ká máa mú orogún kankan pẹ̀lú rẹ̀ rárá bó ti nǹkan ma. ìgbà tá a jẹ́ òsìn ọlọ́run ọlọ́run tí ọlá rẹ̀ gbẹ̀dẹ̀ ló máa sọ fún ọ nínú Al-Qur'an Al-Karim nínú Suratu Al-Imran nínú Suratu Nisa ọlọ́run ọba ilé gbẹ̀lá ní innahu man yushrik billah dáadájọ́ ni yóò tọ́ba mú orogún pẹ̀lú ọlọ́run ọba ilé gbẹ̀lá ẹsẹ̀ bọ́ sọ́lọ́run faqad harrama Allahu alayhi al-jannah àlìjẹ́nà ilé ìdára ilé ìkẹ́ ilé ilé àánú yẹn ọlọ́run ti hánà rẹ̀ fún ilé wọ́n máa wá òun náà ní kùdé sí irú ẹni bẹ́ẹ̀ òun náà nínú náà ọlọ́mọ sí ní kùdé sí ní àtẹnìkọ̀ kan wa wọ́n máa lè sọ́ọ́ lè mí nàmí àǹtọ́ gbogbo alákòóso òsì ní ní alátìlẹyìn rere torí pé ẹni tó tún ṣe nǹkan ní ìtọ́yàtọ̀ sọ́lọ́run ní mórogún pẹ̀lú ọlọ́run ó ti ṣàbòsí sọ́lọ́run gbogbo alábòsí wọn ò sì ní ní alátìlẹyìn wọn ní rí alárànṣẹ́ láéláé ọlọ́run tí ọlá rẹ̀ gbẹ jùlọ ó tún sọ fún ànábì sallallahu alaihi wasallam wípé fàjẹrẹhó fàjẹrẹhó ẹ máa fi ọlọ́run ọba mo fi sí ilẹ̀ lámùtí lẹ́ni tẹ́sí àfọ̀mọ́ ìjọsìn alihamudulila ọpẹ́ ní fọlọ́wọn ọba o wọn bẹ̀rẹ̀ ara rẹ̀ mí ọba tó dùn kó àgbàlá yẹn pátá gbogbo àtàjọ ló ti ọlọ́run òtíkun wa o ẹlòmíì sáfù máa sì lótìtọ́ lódodo tó ju ọlọ́run ọba yìí nífẹ̀ẹ́ ọlá lọ bákan náà kò tún sí ẹnì kankan tá a máa wá ní olùrànlọ́wọ́ lórí gbogbo bùkátà wa tó ju ọlọ́run ọba yìí nífẹ̀ẹ́ ọlá lọ àti ní máa jọ́sìn fún kankan ju òun nìkan lọ ọlọ́wọ́n ọba yìí òun náà ni ọba tó ti gbé agbàlérò à ń fẹ́ pẹ̀lú wípé òun náà ni àgbẹ̀gbogbo ìjọsìn wa àti ìfẹ́ wa àti ìfi tóbi wa ọlọ́run nìkan náà la gbàlérò pẹ̀lú rẹ̀ bákan náà ọlọ́run yìí òun náà láti ní gbogbo bíbí àbùkátà wa òun náà láti mú gbogbo ìbànújẹ́ tí ń ṣẹlẹ̀ sí wa òun láti ọ̀gbẹ́ pápá wa sí payá rẹ̀ sẹ́nìkan tó lè dé tó ju òun ọlọ́run ọba nìkan ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá gbogbo àwọn ọ̀rọ̀ wa tó tóbi tó tóbi tó pàtàkì lọ́dọ̀ tiwa táwọn gbégbó láti fẹ́ yanjú ẹ̀ kò sẹ́ni tó lè yanjú rẹ̀ àfọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá ọlọ́run náà láti kú ọ̀rọ̀ yìí òun náà láti kú òsì lórí gbogbo àwọn ìdílé wa pátápátá yìí wòtò àríká wa ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún àjẹbí sọlá àti gbogbo tí gbẹnu sámà àti gbogbo tí gbẹnu lẹ ni wọn gbé ọlọ́run ọba ìdígbẹlá wọn ń béèrè lọ́wọ́ wọn tọrọ lọ́wọ́ ọlọ́run kulla yawmin huwa fi shan ọlọ́wọ́n báyìí ní gbogbo ọdún ojúmọ́ ní gbogbo ìgbà lọ́nà pẹ̀ lórí ìṣèṣì ọlọ́wọ́n kó lórí ìṣèṣì rẹ̀ bí ó ṣe ń ṣe àánú ẹ̀dá ní ṣe kẹ́ ẹ̀dá wọ́n bẹ́ẹ̀ náà ní ṣe àwọn oríṣiríṣi àwọn nǹkan míì àwọn ẹ̀dá òun lọ́ba tí kẹrẹ gbé kan bákan náà òun ni ọba tí ìyá rẹ̀ lágbára kọ́lọ́mọ́ fi àjẹmí àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà lọ́wọ́ ọba ìrìnkẹ́ láti sọ fún àdébí sọlọ́lá àríwá ìṣọ́lá yìí pé àmà yóò yé olùkọ́ wọ ìdájà á. ṣùgbọ́n lọ́wọ́ ọba náà òun náà lọ́ba tó ṣe pé àbí kí ìṣègùn lọ́ba ní máa ń jẹ́ pé ìdí nígbà tó bá pe ọlọ́wọ́n bá wọ̀nyẹ́ ṣe bùsù olọ́ba títì máa ń ká aburú ìbànújẹ́ tí rí ekú lórí èèyàn wọ̀nyẹ́ jà lóko kó làbá àlẹ́ àwọn ọlọ́run ọba náà ṣe fóun náà lọ́ba tó ṣe wípé ó gbé yín kalẹ̀ ní àrólé orílẹ̀ ákìlá ahùn màmá lẹ́yìn tó ní ọlọ́run mi kẹ́sùn mọ́ ọjọ́ tìkú ló ti tọ́ lódodo yàtọ̀ sọ́lọ́run ọba ní ọ̀rí ìlà máa tẹ̀lẹ̀ kẹrù ọlọ́run lọ́mọ kiri jọjọ o nígbà tẹ́ ìrántí wọn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá pẹ̀lú gbogbo àwọn ìṣesí wọ̀nyí a ọmọ àtọkùn gbogbo olùgbàgbọ́ òdodo kọ́ máa rántí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá pẹ̀lú ìjọsìn kọ́ máa rántí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá pẹ̀lú dáadáa tọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá fẹ́ ká fi máa rántí wọn ọlọ́run ọba ní gbogbo tí ń jẹ mọ́ ìdẹ́dà àti ìjọsìn àti àwọn orúkọ rẹ̀ tó dájú àti àwọn ìròyìn rẹ̀ tó dára bákan náà gbogbo àtàjẹ́ mùsùlùmí àtún nígbàgbọ́ ìpè ọlọ́run ọba ìlẹ́pẹ̀ ọlá ọba tó dá wa ọba tí máa ń sọ̀kalẹ̀ ní gbogbo òru sísánmà lé ayé ni ọlọ́run ọba ìlẹ́pẹ̀ ọlá máa ń sọ̀kalẹ̀ ní gbogbo òru sísánmà lé ayé gẹ́gẹ́ bí àtẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam olóṣèlú ẹ̀ sáà kọ́rẹ̀ lódodo gẹ́gẹ́ bó ń ṣàlàyé eléyìí wa nínú nínú hadithi tí a fa wa Abu Hurairah tó ń gbé jáde. Ànábì sallallahu alayhi wa sallam kì í ti sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀nu bẹ́ẹ̀ ni iṣẹ́ sọlọ́wọ́ bá bá fi ránṣẹ́ sallallahu alayhi wa sallam máa ànábì sallallahu alaihi wasallam ó ń sàlàyé fún wa tòun ti bó ṣe jẹ́ kọ́nà ọba ìlẹ́gbẹ́ ọlága ní gíga tó ga lórí àwọn ẹ̀dá rẹ̀ tó wà láàyè tó ga ní ìtẹ̀lọ́lá ọba ìlẹ́gbẹ́ láti máa ń sọ̀kalẹ̀ sí sàmàdì ayé tí ìsọ̀kalẹ̀ yìí ó ti dédé pẹ̀lú títóbi ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlá àní yí gbólóhùn yìí nínú ìtumọ̀ àní yí nínú èdè káwá sọ pé bóyá ọlọ́wọ́n ọ̀sọ̀kalẹ̀ àtẹ̀rẹ̀ lọ́sọ̀kalẹ̀ kò wọn lọ́nà ọba ìlẹ́gbẹ̀rẹ́ àsọ̀kalẹ̀ tó sọ bẹ́ẹ̀ fún adéwà Muhammad sallallahu alayhi wa sallam àgbà kọ́nà ń sọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ tọ́nà ń béèrè pé bóòlù ti ń ìwọ nìyẹn béèrè ó ní ni ó ti ń ló ti ní kan tó ṣe pé òsì dídí tóbi ọba ìrìnkì ó wípé rẹ pé o lásán inú ọlọ́run bá ń sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àdìsọ́nà ti sọ fún wa tó ti bọ́lọ̀ ti ga lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ bọ́lọ̀ ti jẹ pé ń bẹ lókè ìtẹ́ ọlá rẹ̀ lókè tẹgbẹ́ rẹ̀ síbẹ̀ ọba tó jẹ pé gbogbo jíjẹ ìkápá ọlá ọlọ́run ọba ìdíkẹ́ ọlá náà lọ́wọ́ ó sì gbogbo àwọn nǹkan ìdíkìlẹ̀ ọlọ́tí ọ̀dà rẹ̀ gbàdúrà sọnù sọ́ọ̀tù ọ̀tà ọlọ́ni wọ́n ń tẹ̀jì hàrì mi lọ́wọ́ tó ọba pariwo òhun rẹ̀ tó sọ̀rọ̀ sókè wọ́n ń nà ó dádájọ́ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá yàrá kò sí rọ̀ wà á fà gbogbo tún tilẹ̀ nínú kíkà tó bọ́ sí kọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá mọ̀ ìrònú ọkàn rẹ kó tó di kọ́ọ̀sán níta ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá ti mọ̀ ìrònú ọkàn rẹ kó tó fi ṣiṣẹ́ ṣe ọlọ́run ọba tí ọlá rẹ ga jùlọ ó ti mọ̀ ẹja lérò sọ́dà káwọn àtijọ́ sọ́dà gbé ìrúta ní sọ́dà ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá wa ní Allahu la ilaha illa hu ọlọ́wọ́n ọba ìlọ́ba tó ti pé kò sẹ́ni tíjọ ti a tún nígbàgbọ́ pé dáadáa ju gbogbo olùgbàgbọ́ òdodo tó bá di àkìyàmà ọlọ́run ọba ìdíkẹ́ lákòó sí èmi àtẹnìkọ̀ fún ọlẹ́ yóò kú lórí ìgbàgbọ́ tọ́lọ́run ọba ìjọsìn rẹ̀ gbogbo olùgbàgbọ́ òdodo ìṣẹ̀ni àárí ẹlẹ́dàá wa tó bá di ọjọ́ ìgbéǹde nínú àlìjánná nínú jannatul ma'wa gbogbo olùgbàgbọ́ òdodo wọn ò rí ẹlẹ́dàá wọn tó bá di ọjọ́ ìgbéǹde nínú àlìjánná wọn ò rí ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ìrírí tó ṣe é gbé kò jìnnà rárá èyí ṣe rírí tẹ̀lé àtẹnìkọ̀ kan wa dáàmà nàgà ká tó rí èdè rírì kan dáàmà sọ pé lágbájá tẹ orí ẹ̀ balẹ̀ kémi náà òfin lè rí rárá o eléyìí wáyé ní ìbámu sí ní anagba Muhammad sallallahu alaihi wasallam bó ṣe fi òṣùpá ajọ́ kẹrìnlá hàn àwọn sàhábà rẹ̀ pé débi gbogbo yín òun náà lẹ́rí òṣùpá ajọ́ kẹrìnlá ṣe rí wọ́n ní bẹ́ẹ̀ ni sáré nìkan ní sí nàgà tí kìkú fúnfún kó tó rí wọ́n ní rárá o Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo yín bẹ́ẹ̀ ṣe rí ẹlẹ́dàá yín tó bá ti àlùkìyámọ̀ nìyẹn kò sẹ́ni tí ó ń nàgà kó tó rí ẹlẹ́dàá rẹ̀ kò sẹ́ni tó gbẹlágbájá kó o ní tó ti kémi òfin rí rárá o bẹ́ẹ̀ dé rí òṣùpá ọjọ́ kẹrìnlá yìí Ànábì sallallahu alaihi wasallam ní pé bẹ́ẹ̀ ti rí ẹlẹ́dàá yín nìyẹn tó bá ti àlùkìyàmà wọ́n yẹra ọ̀rọ̀ padà á rí ẹlẹ́dàá wa ní ọjọ́ ìgbésí àlùkìyàmà kàmádàrọ̀ gẹ́gẹ́ bá a ti rí kọ́mọ̀rọ̀n bá a ti rí òṣùpá bàdáàdì sí ìbàdàn sàmáàni ní òṣùpá èyí tó ṣe pé ọ̀nà nígbà tá a ró kàmẹ́fà lẹ́yìn kàmẹ́jọ tàbá mú ẹ̀fà tàbá fi papọ̀ mẹ́jọ ọjọ́ mẹ́rìnlá bá a fọ nínú níyà fún tètè kí ni bó ṣe mú ọ̀rọ̀ tiẹ̀ wá ní nítorí pé núùnù núùnù òní fi ń parí orí rẹ̀ ló sọ pé wọ́n nara rọ̀ bàdá kàmá narọ̀ wọ́n mọ̀ rọ̀ bàdá ní títí bàdá sàmánì á rí ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ tó ọlọ́wọ́n bá ilé nínú suratul qiyama fún wa pípé olùgbàgbọ́ òdodo ìṣèlúwọ́ rí ẹlẹ́dàá wọn. ẹni tó ti di aláìgbàgbọ́ ọlọ́run ti sọ̀rọ̀ tiwọn náà fún wa nínú suratul mutaffifin nípa àwọn yẹn ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ló kọ́ níwọn láti fi fún òfìrí ẹlẹ́dàá wọn fún òníri ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá. àjẹpẹ́ rírí náà jàmá ìdùnnúmọ̀ ni o rírí ọlọ́run ọba dáàrí ọlọ́run àti ìyọnu rẹ̀ bọ́lọ́run ó ṣe fún ẹ̀dá tọ́ba ṣe dáadáa tó ti fi wá sínú àlìjẹ́ńdà tán ọlọ́run kó tẹ̀lé àtẹnìkọ̀ kan wá bẹ́ẹ̀ ǹjẹ́ lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run máa sọ ike ẹ̀yìn ẹrú mi ẹ̀yìn ẹni mi ǹjẹ́ fún wa pé kí n ṣe tó tún dára tó lóore tó tóbi ju tí mo ti ṣe fún yìí lọ wọn náà yóò rẹ olótún pélé yìí mọ́ ó ti sọ wá níbi ìyàwó ọlọ́run ó ti fi wá sínú àlìjẹ́ńdà rẹ̀ ṣé nǹkan ká tún gbẹ tó tún pélé subhanallah á rí pé orí orí ńlá ni. bákan náà nínú ìyọ́ tó tún nínú tó tún wá tóbi ìfọ̀rọ̀ ọba ìlẹ̀kẹ́ ọlọ́wà sí gàgá gbogbo ẹni olùgbàgbọ́ òdodo níṣẹ́ ni wọ́n rí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. subhanallah tẹ́ ẹ bí gbogbo adá lásán hadithi ta ti kà síwájú yẹn wípé tó bá jẹ́ pé ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́wà sí gàgá iwájú rẹ̀ ni ibi tí níbi ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́wà parí bí gbogbo ti bẹ́ẹ̀ pátápátá ni ó dùn náà ṣùgbọ́n tó bá dàlùkì yá máa olùgbàgbọ́ òdodo wà rí ẹlẹ́dàá wọn kò ní sí ìnira kò ní sí wàhálà kan nírọ̀ nírọ̀ rà ni ọ̀wá ní sínú orin kan tó ń ṣe fún olùgbàgbọ́ òdodo nínú àdìjẹ́ náà tó tó rírí ti olùgbàgbọ́ òdodo rí ẹlẹ́dàá rẹ̀ ìṣe ni yọ̀wọ̀ àmọ́ owó olùgbàgbọ́ òdodo kọ́ jẹ́ pé ní gbogbo ògbà ní gbogbo àsìkò òun náà ni kò máa rí ẹlẹ́dàá rẹ̀ ibi tó ti ń bíbá gbogbo àtàjọ́ mùsùlùmí ẹ̀ńtọ́jú olólùfẹ́ ayé wa lóbìnrin yọ̀mọ̀ wà kó ti gbé ìjọ kan fún sọ pé àyíká yorùbá ẹ̀ta abẹ́fẹ́ ní àgàgà tó bá jẹ́ ní ẹ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ àtúndílẹ̀ mú yọ̀mọ̀ fún ọrùn láti òní tó sọ pé tó bá la yóò máa sọ àrùn jùlẹ̀ mú ni tó bá ti ọ̀tún láyé báyìí kò sí jẹ́ wà ní ẹ̀mí rẹ̀ ju bí yóò ṣe rí olólùfẹ́ rẹ̀ yẹn lọ subhanallah tó bá wá rí olólùfẹ́ rẹ̀ yẹn tó rí tójú ẹ̀ kúrí pé sínú ẹ̀ dúfẹ́ á ó dà tó tún wá ṣe sáyẹ́dá tó ṣókò ó forí kalẹ̀ ní ti dúpẹ́ pé ọlọ́run èmi ló kún lọ́mọ tó yá yìí báyìí á ah, ọmọ dúpẹ́ o lóbìnrin wa fojú tó fojú rẹ̀ padà tẹmọ pé gbogbo ìgbà lọkùnrin yóò máa wọ pé á ah, jẹ́ kí n tún wo ojú rẹ̀ èyí yóò máa pé kéèyàn máa wo kù lórí ìfẹ́ yẹn ọlọ́run bá tó tóbi jùlọ ọlọ́run dàpọ̀ rírì rẹ̀ dàpọ̀ sí rọrùn fún mi àtẹnìkọ̀ọ̀kan aláǹkè àmà o ọlọ́run dàpọ̀ rírì rẹ̀ sí ní rọrùn fún mi àtẹnìkọ̀ọ̀kan nínú àlùjánnà ilé ìwòrí ńlá ni ọlọ́run ọba ìlẹ̀kọ̀ọ́lá lè ṣe gbogbo àwọn tó ti fún wọn jẹ ẹrú rẹ nínú àlìjánná àbí ọlọ́wọ́n bá kọ́lá dàpọ̀ sànú fẹ́mi àtẹnì wa báyìí kan máa ń wọlé wọlé fún fúlùkùrọ̀ àni الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله أقبل يكون الله وبعد kí ọlọ́run àti ìgbẹ́rẹ́ kọ́ máa bá ànágbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àtà jẹ́ ẹrú sí ọlọ́run ọba ẹ jẹ́ ká lọ́ọ́ máa yí pé nínú ìgbàgbọ́ wa tá a tún gbọ́dọ̀ ni òun náà ní pé ànígbàgbọ́ ìpè dáadáa jọ Al-Qur'an Al-Karim ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun náà lọ́ba tó sọ Al-Qur'an náà kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ láti pàṣẹ malakul Jibril alayhi salatu wasalam ọ sọ kalẹ̀ sọ kànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn alárúbáwá pọ̀nbíní lárúbáwá kìkì tí ò jẹ́ àbùlà nínú rẹ̀ lọ́wọ́ ọba ìlú gbọ́dọ̀ fi sọ Al-Qur'an al-Karim nìkalẹ̀ ẹni pé tí wọ́n bá ń wọ Al-Qur'an al-Karim pẹ̀lú èdè lárúbáwá ti bẹ nínú rẹ̀ má lọ lérò pé àtàwọ̀ èdè ń bẹ nínú rẹ̀ o àwọn èdè tọ́lọ̀ ọba ìlú gbọ́dọ̀ sọ Al-Qur'an nìkalẹ̀ èdè lárúbáwá pọ̀nbíní ni kò lábẹ́ bíbá yìí kí gbogbo aná gbogbo máa jẹ́kọ̀ọ́ ọ̀tọ́kọ̀ yẹ o kéèyàn sọ fún fẹ́ lọ sí Al-Qur'an Al-Karim ní èdè Yorùbá sápáná tí ò ní sí lábẹ́ alẹ́ kankan èèwọ̀ ni o èèwọ̀ ni tọ́ba lọ kọ ìtumọ̀ Kùránì ọkọ̀ àyà Kùránì ní èdè lábẹ́ sẹ́gbẹ̀ kan ọwọ́ akọ ìtumọ̀ rẹ̀ sí ẹgbẹ́ kejì tó ń kálukú Al-Qur'an tí wọ́n tún sí èdè bíi pàṣẹ ìdí ẹ̀bẹ̀ ló ti tọ́ àmọ́ kọ́sọ́kọ́ báyìbùlù ṣe wà rárá ìwọ nínú sẹ̀rí Islam nírú irú yẹn irú yẹn nínú sẹ̀rí àtọ́ ọbàjá sákàdá yẹn tó fi nù bí kò sí nǹkan kan yé ṣe kùránì kò dá nǹkan tó pè yẹn ní àtúrígbàlù kùránì bílí sani àròbí yé òbí ahọ́n alágbáwá kan péré ni. gẹ́gẹ́ bó ṣe bá olùmọ̀ náà tó ń kìlọ̀ fún wa yí pé ká lọ kọ́ èdè yìí ni ká fi sin lọ́n pàápàá jùlọ àwọn ẹ̀kọ́ tó tó yẹ ká kọ́ nígbà tá a bá fẹ́ sin ọlọ́wọ́n ọba ìlú ìjọba kì í ti bá tún fẹ́ kọ àlùkùránì a tún wá máa kọ́ ní translation pé a máa kọ́ pẹ̀lú èdè latin láti wá máa kọ́ pẹ̀lú amúdù ìlà àdìdì wọn nínú ìṣẹ̀lẹ̀ ìgbà. tàbá fẹ́ kọ àyà kùránì máa ń gbélé lọ́yẹ kákọ́ nínú èdè kákọ́ pẹ̀lú èdè lágbàwá ilé ìdí fúrégé ó ti da jùlọ lọ́rọ̀ tó ti pa àwọn tó wọ́n jẹ́ olùmọ̀ lè tó sì pé wọ́n sọ bẹ́ẹ̀ ni ìtọ́nà ọba mú sọ̀kalẹ̀ ni alukurani sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìlú kíọ́lá ni alukurani yìí kìí ṣe ẹ̀dá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìlú kíọ́lá ni ọlọ́wọ́n ọba ìlú kíọ́lá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ dáadáa ní ọ̀rọ̀ ni ọlọ́wọ́n ọba sọ. bákan náà ìta ń ké nínú kurani ìta ń ké yẹn tó wà nínú tákàdá yẹn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìlú kíọ́lá ṣùgbọ́n tá a bá ti ń ké ohun tá ìta ń ké ni ọ̀rọ̀ ọlọ́wọ́n ṣùgbọ́n ohun tá a látọ̀ ká ń gbọ́ òun ẹni ti ń ké agba gbogbo ẹ náà yìí èmi sọ pé mò ń gbọ́ Kùránì nígbà wọn ni ta ni ké ọlọ́lọ́ọ̀ náà ni ké àmọ́ ní gbogbo àwọn àbá tí wọ́n kà lù ánì kiri wọ́n mọ̀ sọ pé ìsọ́tì kọ́rí Sheikh Abdulrahman Sulayi pẹ̀lú owó ẹni tọ́ka owó ẹni tọ́ka nìkan báyìí sẹ́mi pé yẹn náà lè jẹ́ àgbélẹ̀kọ jẹ́kọ kalẹ̀ báyìí jẹ́wàá gbé náà nìkan pé kọ́ lọ́ọ́ bá kà wọ́n ní tò wọ́n fẹ́ ka ọ̀rọ̀ chairman láti ẹnu lágbájá tó jẹ́ àtọ́jú wọn tọ́jẹ́ ni tọ́jẹ́ sẹ́kítírì wọn lápẹ̀rẹ̀ tó ti báyìí ní ohun ẹni tá à ń gbọ́ àwọn ọmọ pé ohun tí a máa gbọ́ là ń gbọ́ ìjà sẹ́kítírì lọ́kà. ohun tá a máa gbọ́ ohun ẹni tí ń kà ní ṣùgbọ́n tí wọ́n kà ń gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun náà ni. Al-Qur'ani ìṣẹ̀dá ọ̀rọ̀ ni mọ́lákù jìbìlì alayhi salatu salam lọ́wọ́ ọba ìlẹ̀kẹ̀rẹ́ àti kòkòrò sallam. Al-Qur'ani ìmọ̀nà àti ìgbé àti ìwòsàn àti ìmọ̀lẹ̀ lórí eléyìí òun náà sì gbogbo ìpìlẹ̀ àti ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀sìn nínú àwọn ìdájọ́ gbogbo ẹ̀ pátá lórí alukur'an karim náà ló ti sọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ pátápátá tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa nínú alukur'an náà láti máa mú gbà sínú àlẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam. bákan náà tó jẹ́ ìpínlẹ̀ adájọ́ ọlọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá ọba òdodo ni bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá òdodo ni àdéhùn rẹ̀ òdodo ni pípàdé ọlọ́run ọba aláìsíyàmà òdodo ni àwọn ànábì tọ́lọ́run náà òdodo ni wọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ládàá yẹn rí òdodo ni ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbàdúrà ọ̀sán suratul hajj yìí pé dáadáa ju ọjọ́ àlùkìyàmà ọjọ́ kàdé kọ̀ wá ní òkú bí ibi tìlú rẹ̀ àti pé dáadáa ju ọlọ́wọ́n bá ilé pẹ̀lú òkè gbogbo ti gbẹnu sàárè dìde ọlọ́wọ́n sọ ní kálukú lẹ́sàn pẹ̀lú ẹ̀sán tẹ́wà dáadé ẹni fọ́ìrọ̀n ẹ̀tọ́ bá ti rere láyé ayé ìǹkà ní fọ́ìrọ̀n àbárígbónú tó ń sọ pé ẹni fọ́ìrọ̀n ayé ìǹkà nǹkan àmàlù khayran sọ́yẹ́ kó lè iṣẹ́ tá a ti yẹn bá ti wúre wà khayrun àjẹpẹ́ àfẹ̀sán dáadáa. wọ́n ìṣe àrùn sọ́ba jẹ́ pé aburú ni nǹkan àmàlù ṣàwọn ṣàwọn ìṣàwù rẹ̀ náà máa jẹ́ ṣàwù ẹ̀sán rẹ̀ náà máa jẹ́ aburú ọlọ́run ti wálé tí ó ti sẹ́rí kálí gbẹ̀sán rẹ̀ ọlọ́run dàpọ̀ ti wálé ni tí ó ti sẹ́ tó ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lọ́sàn ní kálukú lẹ́sàn gbogbo olùtẹ̀lé ọlọ́run ọba ìlẹ́kẹ́ lọ́sàn lẹ́sàn pẹ̀lú ọlá rẹ̀ gbogbo ẹ̀tọ́ ya pa ọlọ́run ti ń tẹ náà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ló fi ìyà jẹ wọ́n pẹ̀lú ọgbọ́n rẹ̀ àti déédéé rẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ kẹ́kẹ́ lọ́sọ̀ fún ẹ̀sán láti sọ́dọ̀ fi wọlé wá yọ ọmọ yìí nínú ìhàpọ̀ òsùn wọn tí ọmọ ẹ̀dẹ́ nìyàn sálìkì yàmà dúdú ni o ọmọ nsákùlẹ̀ tí mo wà dé ẹni tí iṣẹ́ wọn jèrè ọmọ nìkan pàtó mo wà dínú ẹ tó tún wọn tẹ́rẹ̀ rẹ̀ bá fúyẹ́ ọ̀gùlá ìkẹlẹ̀bí náà kọ́sì ló àwọn fúnta àwọn wọ̀nyí ni wọ́n ti sùn pẹ̀lú ara wọn o ìmọ̀ gáàdù bíi àyà ti náà yọ pẹ̀lú pẹ̀lú bọ́ọ̀dì sàbùsí sí àwọn àmì ọlọ́wọ̀n ọba ìlẹ̀kẹ́ ọ̀la gbogbo àtàjẹ́ òṣèlú ọlọ́wọ́ nígbà pẹ̀lú gbogbo tí ọwọ́ nínú kírọ̀ ọlọ́wọ́ àti sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀sìn tí ọjọ́ ìgbéde á bákan náà nígbà kan tí alihaw àbàtà àbàtà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ẹni tó bá mú ẹ̀ pàfẹ́rẹ́ kan nínú rẹ̀ òtún gbẹ̀ gbẹ̀mọ́ láéláé òjú òní gbẹ̀mọ́ láéláé ọ̀dàkùn wọ́n ti àbàtà náà dákun wọ́n ti léwọ̀ ìdá tẹ̀lé kọ̀ọ̀kan wa bákan náà òṣùwọ̀n fẹ́ òṣùwọ̀n wọn bẹ láti yá máa o ọlọ́wọ́n ọba ìlú pẹ̀lú òṣùwọ̀n tí oníkálukú afárá fìlà òun náà tún bẹ oníkálukú wa tá àyà mi sọ́wọ́tò Maryam fi dálé lórí pé kò sí ẹnì kọ̀ọ̀kan nù wa àyà mi kọjá kó ti gba afárá náà kọjá á gba afárá náà kọjá káàní àlà rọ́ọ̀nì ká hàtùmá màkùnìyà ìlú yẹn ti parí ní ètò ọlọ́mọ ọba ìlú ìjọba bóńkálukú ọkàn ti kọjá ní ọyà tọ̀tọ̀ síra wọn bí tẹ tiẹ bá ti dá bí mo ti mo ti kúlégé tó ti rẹwà tó bẹ́ẹ̀ náà bóńkálukú ti kọjá ń bẹ́ nù wa ẹjọ́ kọjá pẹ̀lú bí bí kọjá mọ̀nàmọ́ná bí mọ̀nàmọ́ná fi máa ń kọ yẹ bẹ́ẹ̀ ni ti kọjá lápá àwọn ènìyàn jọ́nà lọ tó ṣe pé bí atẹ́kùn ṣe kọjá iná ni ó ti kọjá bí nǹkan tí bí nǹkan ọ̀hún ṣe rí bẹ́ẹ̀ ni ó ti kọjá ẹgbẹ́ inú ọmọ ẹ̀mí mi ti rí ọ̀wọ̀ kọjá ni ọlọ́dà kọ́kọ́ là wá o. ní ẹ̀jẹ̀ tí afárá sọ̀rọ̀sì gàmúgàmú bẹ́ẹ̀ lọ́tún ló sì afárá sọ̀rọ̀sì sì ni ọ̀ngbẹ́ bí irun ni gẹ́gẹ́ bí náà sọ̀rọ̀ ṣàlàyé ẹ̀fọ́ wa ó sì bu bí ètò lágbára ni. jẹ́mọ̀ tí wọ́n bá na okùn kalẹ̀ wípé kéèyàn kọjá láì sẹ́ni kí lọ́ọ́ ti tírénì sójà wọ́n ní kéèyàn kọjá lórí okùn fún ìyẹn ti fẹ́ jíjà máa wọ́n wá ní gàgà ẹ̀. sẹ́ni gbọ́dọ̀ àlùkìyàmọ̀ wọn náà ọ̀rọ̀ tó gbẹ́kún ni ọ̀rọ̀ àlùkìyàmà ọ̀rọ̀ tó ṣe kí ọ̀rọ̀ ìtorí kodo ni o kó ń kálukú wa ṣe máa wò láyé níbà yìí tá à ń ṣe torí pé àdìyàmà tá a bá ètí já síbẹ̀ ẹ jẹ́ padà sáyé lọ tún ṣe òní tó fẹ́ dàmà o. ẹ ọlọ́run tá a bá tún sáyé wá ìlú sáwọ́dì mọ bí ọjà ni sí àṣìṣọ ọ̀rọ̀ ni ẹ̀dá kan tí ọ̀nà tí ó ti sáyé wá òsì òsì tọjọ́ ó ti lọ ó ti lọ fáìnàlì lílọ rẹ tó lọ kèé ṣe kọjá sí títàn ọ̀tàn rárá torí pé kò lè kọ̀ ummatu yahsabunaha min nafani wọ́n dá ọmọ ẹ̀jẹ̀ nìyẹn kálí bá àtẹ́kùn lẹ́yìn ikú wa ni ṣùgbọ́n àwọn èèyàn kan àwọn ọ̀jọ̀ kan lérò pé tá a bá ti kú ti tán innama yuqaluna min dari al-a'mali ila dari shahwatin aw radadi à ń pò nínú ilé nínú ilé ayé yìí nínú ilé iṣẹ́ à ń pò bẹ́ẹ̀ èèyàn padà sínú ilé òkú tọ́ba jẹ́ ìdí yóò padà sí sẹ́rẹ̀rẹ̀ kó pé ní àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni bákan náà àwọn àkọsílẹ̀ ẹsẹ̀ wa sọ́kò ẹsẹ̀ oníkálukú ká á nígbàgbọ́ sí pé yóò tẹ̀lé o. ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá olùwọ̀kúnlẹ̀ ìsáàlì àlìsàmúnáhùn kọ ìwọ̀hùn fi únúkẹ́ gbogbo oníkálukú gbogbo tó ṣe pátápátá wọn ti tó kọ lọ́rùn wọn ló kò ìjùlá wò yọ ọmọlúwẹ̀ yá àmàtì ìdáàbà yẹlùmọ́ọ̀rù màṣúrọ̀ tọ́ba níjọ́ pé ìdè iṣẹ́ tó ṣe wọ́n padà mú jáde fún tọ́ba dàlùkì àmà ní wọ́n ti kọ gbogbo iṣẹ́ tó ṣe sí sínú rẹ̀ wọ́n máa sọ pé ẹ̀kọ́rọ̀ ti ká bàtà máa ka kílà rẹ̀ sẹ́tò tí láyọ̀ yá máa kà sàfà bí náà síkẹ̀ yóò máa lè kà àti ìbáyìí wọ́n náà ti kúlẹ̀ tí ó sì lò tẹ̀ rẹ̀. ìbọn kálukú anẹ́gbà tá a ti tẹ ìdánwò ilé ẹ̀kọ́ tá a ti nígbà tó ń tara padà ń lọ wo ìwé padà pé gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ wọ́n láti gbà òun kálukú wa náà wọ́n ní àkà àtọ́lù olùsirò tẹ́ fúnra ara wa tó ti àwọn àkọsílẹ̀ gbogbo ẹni tó bá ẹni ire ọlọ́wọ́n bá ilé ọwọ́ fún wọn ní tíra inú wọn sì máa dùn o pé àwọn ẹ jẹ́ pé ẹ bá ní mi ẹ bá ń kà á bá nígbà kékeré làbá ti wá lọ àmọ́ pé ìwé káàdì wa fáwọn èèyàn ọ̀dẹ́ dàpọ̀ ẹ̀ bá wò sí mọ páàsì ó ti mọ̀ fóònù òun kò kiri o wọ́n ní ẹ̀ dàpọ̀ ẹ̀ bá mi fún un ọ̀kàrẹ̀ òkèlè rẹ̀ ó lè kàn fún lónìí ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ yóò tún kó dàgídàgídà yóò tún fẹ́ lómi ẹni tí ọba wa páàsì kọjá máa àwọn ni wọ́n máa kọrin ìyá ọmọ páàsì ẹran lọ́jẹ káàdì ìbẹnu àyà bẹ́ẹ̀ ọlọ́dà fún làwọn àti ìṣe àbúrò ká nígbàgbọ́ pé ń bẹ o torí gbogbo sẹ́tà àti láyé tá à ń lérò kó gbé sí kankan tó gbé rárá níwájú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bẹ́ẹ̀ ni gbogbo bí àlùkùrá ní sàlàyé fún àdìsún náà ní sọ̀rọ̀ tó sàlàyé nípa ìròyìn àlùjáná àti iná gbogbo ẹ̀bẹ̀ pérépéré òṣèré náà nìyẹn bákan náà ìròyìn àwọn ẹni àlùjáná àtẹni iná jáde ti sàlàyé fún wa òṣèré kankan náà nìyẹn gbogbo eléyìí òdodo òtítọ́ ni kò sí èméjì kankan nínú rẹ̀ gbogbo rẹ̀ pátá ó ti kó sábẹ́ ìgbàgbọ́ tí olùgbàgbọ́ òdodo tó gbọdọ̀ ní ìyọjọ́ ìgbésẹ̀ àlùkìyàmà lẹ́yìn náà gbogbo ata àti olùgbàgbọ́ òdodo ní parí ìpìlẹ̀ ni pé ìtànsán fún wa ní àkórí gbogbo ìtànsán ni pé kánígbàgbọ́ sí ọlọ́ ikú náà lọ́ba tó yẹ kánígbàgbọ́ sí lọ́ba ọ̀kan tuntun tá a máa sì láti mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ kánígbàgbọ́ sí àwọn màláíkà rẹ̀ kásì nígbàgbọ́ sí àwọn tíra tọ́lọ́ ń sọ kalẹ̀ kánígbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ tọ́lọ́ ń rán kásì tún nígbàgbọ́ sí ọjọ́ ìkan yìí kánígbàgbọ́ sí kádàrá ìpèrè ìbùsí bẹ lórí ìrìn àtẹnìkọ̀ọ̀kan wa ní orí àgbà kọ́dọ̀ ọlọ́run ló ti wá ètò tó jáburú lọ́dọ̀ tiwa náà kọ́ àgbà kọ́dọ̀ ọlọ́run ọba ìlú kẹlá tó ti wá àní máa tọ́jú ẹ ọlọ́run ò síbi ìyẹn ní ẹ̀bẹ̀ àtòrí àdídí sọ́sẹ̀lẹ̀ síwọ́ ọlọ́run ọba ìlú kẹlá tó ti wá ọmọ àti ẹ̀tọ́ kúkúkú tó ti lọ́nà ẹ̀mí tí ọ ọlọ́run tó ti olóní tẹ́lẹ̀ olólẹ̀dá òun náà lọ pa á ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti dára rẹ̀ ní ìwà àwọn ìṣẹ̀lẹ̀ tó tún ra ṣẹlẹ̀ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n lára bí nìkan tọ́ bàbá kú ọkọ ń wá bí wọ́n ṣe ẹgbà kí ó tó di pé bàbá kú gan wọ́n ní bàbá lásẹ̀ǹtì wọ́n sọ pírẹ́sàn owó ni wọ́n wá káàkiri bàbá ìyàwó ti kú ọkọ tó ń lọ ń bọ̀ wá tó fi lọ kú gàrí ẹ̀jẹ̀ jẹ́ níbi ìjẹrin àbíjọ́ wo ní ọ̀la ọmọ ń bẹ̀ yẹ fílà tó lọ yàpá. ọmọ ìyàwó wa di ẹni tí ò ní bàbá mọ́ ọkọ tó lọ ní ọjọ́ kẹta síra wọn. subhanallah. táyọ̀ wà torí ẹ̀ parẹ́ ayọ̀ nítorí ẹ̀ parẹ́ nínú ètò òsì ẹ̀ nínú èrò rẹ̀ lọ́ba ti gbé àbí èlé rẹ̀ sọ́dọ̀ bàbá rẹ̀ pé bàbá ló lè sàánù o tàbọ́kọ ló lè sàánù o ọlọ́run ti mọ́kọ àti bàbá lọ dáàbò ọlọ́run wá kò lórí rẹ̀ ó ní ní pàtàkì tọ́lọ́ fi dé ẹlòmí àbí ọ́ ah, ọlọ́run ta burú tọ́ ọ bá gbà bá burú ni ọlọ́run náà ló ṣe kíni o olóògùn wa wọ́n ti kẹ́ni kan sọ́kàn bí ọlọ́run ti bí ìyá ní ẹ̀dẹ̀ eh, ọ̀rọ̀ rẹ lọ́wọ́ kàjà mọ́nú ni o àwọn ayé ní bíọ́ o àwọn ayé bínú ni àwọn àbọ̀ ọ̀tẹ̀ ìyọnú àgbà nàgbà tó ti bẹ́ẹ̀ kú àbọ̀mọdé tẹ̀mí tiẹ̀ bẹ́ẹ̀ kú lẹ́wà bẹ́ẹ̀ ti àbí ẹ̀yọ́nú ọmọdé lẹ́ bẹ́ẹ̀ ti àbí tága tó aburú lélẹ́ yìí ọlọ́run ló mú gbogbo ẹ̀ wá aburú ni kéèyàn lọ nígbàgbọ́ pé ẹnìkan ní sòun ọlọ́run ló mú wá ìdí tọ́lọ́ tó ti mú ọgbọ́n tó pé níbẹ̀ lábẹ́rẹ̀ ìwọ ọ̀mọ́ ni oore lọ́lọ́run bá ti fi mímú lọ lọ fìtínà bá tẹlẹ àyè máa fi orí ni àwọn nǹkan bẹ́ẹ̀ tó ká nígbàgbọ́ tí òkú ilé ìpín kọ́dà lọ ọlọ́kùnrin ṣe nínú yẹn á nígbàgbọ́ tí ní àpapọ̀ tó kún gẹ́gẹ́ bẹ́ẹ̀ á sì nígbàgbọ́ tí ní ìfọ̀sí wẹ́wẹ́ gẹ́gẹ́ bó ti wá lójú ọlọ́wọ́n bá wani sunna ne wa muhammad sallallahu alaihi wasallam an bi Ọlọ́run ba nínú ọlá rẹ̀ àtagbára rẹ̀ àtúgbò rẹ̀ Ọlọ́run dàpọ̀ fún mi àti ẹnìkan kan lórí ìgbàgbọ́ rẹ̀ tá a sọ fún wa yìí Ọlọ́run ba ìlú ìjọba kan pa lórí ìgbàgbọ́ yìí Ọlọ́run ba kó yẹ wa lórí ìgbàgbọ́ yìí Ọlọ́run ba kó sí ìrọ̀rùn àti ìrọ̀rùn àtúrí rẹ̀ kọdà kọdà kó ṣe fún mi àti ẹnìkan kan wa tí jẹmọ́ dùn náà àbí ọlọ́wọ́n bá kọ́lọ́ kó ṣe fún wa ní tí jẹmọ́ ìbànújẹ́ ọlọ́dà kò lè jìnà sí wa o orí wọlọ́wọ́n bá ọlọ́dà kò lọ́dà kò lórí wa àbí ọlọ́wọ́n bá fún orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́dà kò bá ní orílẹ̀-èdè náà ìpínlẹ̀ ọ̀yọ́ náà fà ní tó ṣe ìlú tẹ̀ náà fà ní tó ṣe ìpínlẹ̀ tẹ̀ fà ní tó ṣe lọ́dà máa bẹ orí tọ́kọ̀ náà kò ṣe fẹ́mi àti ìfọ̀nà wa ọlọ́pàá ìgbé ìpínlẹ̀ lọ́wọ́ ọlọ́dà òkùnkùn tẹ́sán láti ṣe nínú ọ̀pá ẹ̀kọ́ wa. gbogbo ẹni tí ìṣe láàbí àyíké kálukú náà wà láàyè dáadáa wọn kàdà kù gbà lọ́kà rẹ̀ bàbá ń lọ bàbá ń bọ̀ lọ́nà fún wa ti kú àyè náà àwọn ìkó lọ́wọ́ oore tó lóore tó lóore lọ́dà kan ìkó lọ́wọ́